àlùkò làwọn aláwọn oṣù bílẹ̀kẹ̀lẹ̀ tó làwọn yóò sì ìgbẹ́ fún ni bọ́mọ làwọn ìgbé baba ní kọ́kẹ́ yẹ́bi lọ́lọ́ alátẹ̀ ìgbẹ́ ọmọ alẹ́rí ikú tá a ta gbàmọ́kálẹ̀ kógún ọmọ àbàtì ẹ̀yọ. dúdú ẹ̀mí mo rí dé mo rí ìbọ̀ fọlọ́hún ọba ọba ṣẹ̀dá ọba ṣẹ̀dá ọ̀hún. alára bíi mo ní tó fún alọ́dọ̀ ní mọ́dùbà fọlọ́hún ọba ìbọn ọmọ ẹ̀kẹ́ àgbà tìbẹ̀ ní àìmọ̀ ojúbà wọn ìyájú láéláé. òpómúlérò máa jọ àlẹ́ kan ìwà táwọn máa fi bìnrin ní kéésì o. òpó bá já ọmọ òpó kan dúdú lábẹ́ àṣọ ilé ilà àtìmọ̀yẹ kẹ́tìrólé látìmọ̀yẹ òpó tí sùn lọ́dẹ̀ẹ̀dẹ̀ ọmọ fùrúǹtà kí n ó relé ìrè gbèsò àjẹfẹ̀yìntì ní sógbodò ọmọ òpó kọ́ bìtì kọ́ bìtì o ọmọ òpó kọ́ bìtì kọ́ bìtì òpó tí ò gbọ̀ràn wọ́n ní ìkúgi igi tó gbọ̀ràn wọ́n ní ìdáná iná tó gbọ̀ràn wọ́n ní abòmípa omi tí ò gbọ̀ràn wọ́n ní á fi pọtí ọtí tí ò gbọ̀ràn wọ́n ní á fọmọ líle mu ọmọ líle tí ò gbọ̀ràn wọ́n ní á kọjú ẹ̀ sógun ogun ọ̀hún làfọ̀njá lọ tí wà nù lè mọ ìwà táwò ọmọ òpó bá ga òpó kan dúdú lábẹ́ aṣọ ilé yìí lẹ ti mọ yẹ kẹ́tìró rè o láti mọ yẹ òpó sísun lọ́dẹ̀dẹ̀ bàbá yín màmá nílò yún ó rọyún lọ́rù bàbá yín rọyún lẹ́rù wọ́n ní kọ́ yóò gun yan ọ̀yún lòun ò mọ yan gún wọ́n ní kọ́run yóò kà ọ̀run lòun ò mọ kàárò ọ̀rọ̀ ni bàbá yín sọ fọ́yún ọ̀hún níjọ́sí ìlọ̀yún bá ṣubú lulẹ̀ lọ sí ìdomi ọ̀yún ṣubú lulẹ̀ lọ sí ìdomi tó bí yín lọ́mọ náà fi lọ fún afọ́bọ́mọ pọ̀mú lẹ́rọ bẹ́ẹ̀ bá dọ̀yìn ẹ bù mú ọmọ ìwàlẹ̀ bẹ́ẹ̀ bá dọ̀yìn ẹ bù wẹ̀ mo lẹ́rù bàbá yín ló ṣubú lulẹ̀ ló sì domi nílé bàbá tó bí yín lọ́mọ olóko gbàjá òpó kan dúdú lábíà sọ ó wá dílé olúfà o olúfà adé ọmọ àdìgbóná bí ọtí kan. òjé náà lò ń lé olúfọ́n ẹni bá rè lé olúfọ́n kó bá ń kó yadé nìyẹ ẹni bá ròde ìdìbò mẹ́kùn kó bá ń kó sàtàlàbí kó bá ń kọ́ lọ́pọ̀ǹda ọmọ àgbàlẹ́ lé olúfán ọmọ orí ni wọ́n wẹ̀ ń ọmọ wọ́n wẹ̀ adélálálá dé ọba lára dé òròlù lágbè gbà fàlàfin olóròlù ọmọ ajá tẹyàn gìyàngì ọmọ mo ní nílé mo sùn lẹ́ẹ̀kan mo lẹ́yàn lé mo tàtẹ́ mo lé mo lé mo jẹ láfunfun olóròlù ọmọ akẹ́ làwẹ̀ mo gbọ́ kìjì nílé balùfà dé mo gbọ́ kìjì lóde mo sáré títí mo ní mo lọ rè wòran wọn àfífọwọ́ òde gbá létí àfífọdọ́wọ́ ògbólógbá lẹ́nu mo yí bìrì wọ́n padà sẹ́yìn mo bá lè dùn mẹ́jọ mo ní kí náà ó jẹ wọ́n láwọn ò jẹ kí náà ó mu wọ́n láwọn ò mu kí náà ó fà lè dùn mẹ́jọ jẹ nílé bàbá ntọ́fíà lọ́rùn aláǹtọ́gò yọ máa gbọ́n ti àwọn tẹ̀. wọ́n wá lọ sí wọ́n wá lọ sọ́dọ̀ màmá rẹ̀ ni kábíyèsí o ọba tó tóbi àrò ọba mi rẹ̀ rẹ̀ bí oṣù arọ́bà fi ń lọ apá Adékúnlé dákun má pa mí ò bá gbà mí là nìní wọn lè dá ìbá démẹ̀lá òkè ọmọ mẹ̀sùn àgbò ìwọ mẹ̀sùn kábíyèsí o ìwọ mẹ̀sùn èmi mẹ̀sùn àìjẹ́ mẹ̀sùn mẹ̀sùn kámọ́lágbó nílé àgbó ń bẹ lẹ́yìn ìkúlé bàbá ẹ̀yìn nílé ìyàwó tó bí ńlọ́mọ ọmọ òpàgò jẹ́ òpàgò mú òfin rọ̀rọ̀ àgbò tàtàpàkọ́ ẹsẹ̀ méjèèjì wọ́n ní tálẹ́gbò bá gbọ́ngàn mo ní agolo ajé onítàlágbó bá gbọ́ oníkìlá alágbó fòun ṣe nílé bàbá tóbi lọ́mọ ó dá ń lójú nílé agolo ajé ọmọ mi láòkè ọmọ mi sùn àgbò àmọ́ ló sùn palẹ̀ nílé yín wọ́n ní ògùn bàbá yín lẹ́ni tọ́wọ́ rẹ̀ bá tó kó lọ rè ètò ṣe ni ó dá ń lójú ìnáyà lára bí ọlọ́run ọbọ níjọ́dún ìyọ́bà jẹ́ láéláé wọ́n lọ sẹ́sẹ̀ kan ẹgbẹ́ ìyá sẹ́lẹ̀rì mọ̀sà ìmọ̀dúró mo lọ́ọ́ máa fò lẹ́rìn ẹlẹ́rìn ìmọ̀jé ọmọ sàájà ọmọ eléwé ládọ́gba ẹni ẹ̀rìn ìmọ̀jé bàtà lọ́fàbí ò kú gbogbo ọdún láyé wọn torí wọn òwe lọ bí ìṣù ni ìmọ̀dún ò máa lẹ́rìn ẹ̀yà ìrìn mo jẹ. ìṣẹ́jú kan dáwọ́jú rẹ̀ wá lóyún ó kù ṣẹ́jú kan pẹ́rẹ́. náà ni ìmọ̀dún ọmọ afọ lẹ́rìn mo lọ́mọ mẹ́ta lẹ́rìn bí wọ́n ní sẹ́ kí ni ó ṣe wọ́n ní sẹ́ ọ̀dẹ ni bàbá fọ́n lápò ó fọ́n lóró ó ní kán lọ sóko ọ̀dẹ wọ́n pẹ̀ràn kan ọmọdé ọba àtìgbà ọba kú ọba òfò ọba àrùn ọba àdábà alẹ́ ọba àdábà òde ọba kú ti ń pọ̀ ọmọ tí ìyá ń dúpẹ́ àrùn tí ń sọmọ tí bàbá yóò ṣẹ̀ṣẹ̀ṣẹ̀ ó bá fọwọ́ ìyọ sórí odó ó ní kálá kọ́kọ́ tó fà sí ó ní bò lórí ó lọ ṣe ṣeré ó ní wọn lọ mọ ìjókòó rẹ̀ sí ọmọ ajẹ̀bí ọ̀rọ̀ yọ̀ ọ̀pọ̀ àlàkẹ́ ọmọ ajẹ̀bí ọ̀rọ̀ yọ̀ ọ̀pọ̀ àlàkẹ́ ọmọ bìbí lẹ́kẹ́ ọmọ abigiri ti lábẹ́ aṣọ ó ní ẹlẹ́ẹ̀kejì ńkọ́ ó ní ó tọ́fà sí ó ní bó ló ṣe ṣe ọlọ́ra jìyà ó ní wọ́n lọ máa jọ ọlọ́ra lè bàtẹ́ ẹ̀yìn ni ọmọ ọlọ́ra ọmọ kẹ́kẹ́ ọmọ ọlọ́ra nílé bàtẹ́ ẹ̀yìn tóbi yín lọ́mọ ó wá lẹ́lẹ́kẹta ó tọ́fà sí ó ní bó ló ṣe rí olómù sínkún ó ní wọ́n lọ máa jọ ọlọ́mọ àpẹ̀rán ọmọ ọlọ́ra baba yín náà ó dúpẹ́ ọ̀rọ̀ ọba ọjọ́ ìgbọ́dọ̀ àwọn olóyè ṣé ti bọ̀ wá alájọṣe tó wá sọ̀dún ní bàbá yín kó gbogbo ìyẹlé ní ti yẹn ti ní yẹlẹ lọ́mọ lóhùn àgbẹ̀ náà ọmọ lóra gbogbo ẹlẹ́kẹ̀ẹ́ àjẹ́ ọmọ.